إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه ètò àdínú yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbogbo ọ̀rọ̀ tí a ti ń sọ̀bọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn sòun náà ni ọ̀rọ̀ nípa bí a ṣe máa ń kíra ẹni nínú Islam so ọ̀rọ̀ yìí ó ṣe kókó ó ṣe pàtàkì látara pé n tí ó ń jẹ́ òdodo wàláhì òdodo tí. Si, ó fẹsẹ̀ múlẹ̀ nínú Islam tí kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni so náà ni ó pàtàkì láti ṣàlàyé fún àwọn èèyàn ẹlòmíì òun rí gẹ́gẹ́ bíi pé ntí kò kí ń sinú ẹ̀sìn rárá náà nìkan tẹ̀ ń ṣe yìí ẹlòmíì rí rí pé ìjọra ẹni lójú náà ni àìní kúnlẹ̀ kiri ẹni yìí so oríṣiríṣiríṣiríṣiríṣi náà ni kódà lómìn ó ti bà ẹbí rẹ̀ jẹ́ nítorí pé òní kúnlẹ̀ fẹ́mi kódà ọmọ tí wọ́n ń fagbó tí ó wà nínú court kò sì ní kò ní split ẹbí ìjẹ́bí kò ní court relationship pẹ̀lú rẹ o àmì ẹni tó ní pé mi ní kúnlẹ̀ kí yóò rẹ láti pé káwọn court relationship tó ṣe rí i pé ṣètọ́nù ti ń wọnú nǹkan yẹn nìyẹn sọ̀rọ̀ yẹn ní ó ní bùkátà sí kí àlàyé kó wáyé lórí rẹ̀ púpọ̀ jù so láti pé kí ni kí n ti ń jẹ́ ọ̀làjú ẹ̀sìn yìí kó dé ọ̀dọ̀ oníkálukú wa náà torí tó wà nínú tíra ni wàláhì tó wà nínú tíra ni so gbobi tó ti máa ń ka tẹ̀síìrì tó máa ń fa tó máa fi ń gbowó lọ àwọn èèyàn níbi àdúrà tó fi ń gbowó lọ àwọn èèyàn níbi ìkómọ tó fi ń gbowó lọ àwọn èèyàn níbi níbi níbi ìyàwó so gbogbo tẹ́ máa ń fa nínú tíra tẹ́ ti ń kà <laughs> náà ni gbogbo tá à ń sọ yìí náà wà inshàlá ń sì máa kóòtù ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ẹni pé mo wá fún wa ní challenge kan jò ní pé ká dákun ẹni tó bá lọ lè check ibi tí ń bá náwó tí ń bá dárúkọ tí ò bá ti rí kó pè mí o pé òpùrọ́ ni ọ o nítorí owó yìí kò rí bẹ́ẹ̀ o so ní pé ibi tí mò ń bá lọ nípa ọ̀rọ̀ ìkírẹ nìyí òun náà ni pé àwọn èèyàn máa ń bẹ tó máa ń mú kan láti fi sọ pé kò sí ní tó burú níbi so irú àwọn kan ẹni mo pè ní àwọn àdádálẹ̀ ìrújú ìrújú àwọn nǹkan tó máa fi ń da ọ̀rọ̀ rú tó máa fi ń dọ̀rọ̀ ẹ̀sìn rú làwọn afá máa ń pè ní àṣùbọ̀hà ṣùbọ̀hà yìí lára ṣùbọ̀hà tó máa ń wí ni kí wọ́n ní áá ìgbà tí ẹni kíkúnlẹ̀ fúnra ẹni ọ̀dá ó sì wá jẹ́ pé ọlọ́run ní kí ànábì àwọn màláíkà ká àwọn màláíkà kí wọ́n tẹríba fún ànábì Adam so kódà ìjọ kan ní ẹnìkan òun ti ẹ̀ fi pè bọ́nu ni gbà tó ní ẹ̀rí báyìí ọlọ́run ní ẹ tẹríba fún anabi adam illa ibilis ibilis nìkan lọ́kọ̀ ajẹ́pẹ̀ yẹn ọmọ tẹ́ ẹ tẹríba yìí èṣù nìyẹn ó wá ní ẹ̀rí pé èṣù èṣù èṣù wá ṣègbé ẹ̀yin náà ẹ ṣègbé kányìn ni <laughs> subhanallah kò nídìí èpè so kò nídìí èpè so àlàyé eléyìí ni pé tábàlọ́ léwo inú ibnu kathir tafsir ibn kathir ta bá wò so bákan náà ká wo tafsir al-qurtubi tafsir ibn kathir ẹ wo júzù alákọ̀ọ́kọ́ kẹ wo péjì one hundred and twenty-two sọfà one hundred and twenty-two níbi tí ọlọ́run ti ń sọ pé wa idh qulna lil malaikati isjudu li adama fasajadu illa iblisa haba wastakbara wa kana minal kafirin so tẹ́ bá ti lọ lè wo tafsir yẹn ẹ bá kí imam ibn kathir wí. Imam Ibn Kathir ní pé wa qala ba'du nnas kana hadha sujud tahiyatan wa salaman wa ikraman ó ní pé àkíkí tí ọlọ́run bá ní kí wọ́n tẹríba tí tẹríba tọ́lọ́ ní káwọn màláìkà tẹríba fún anabi adam wọ́n ní kíkí lásán ni ìsàpọ́nlé lásán ni wọ́n wá nírú ẹ̀ náà kama qala ta'ala wa rafa'a abawayhi 'ala al wa kharru lahu sujadan bọ́lọ̀ ti sọ nípa ọ̀rọ̀ anabi yusuf ipe ó gbé àwọn bàbá rẹ̀ sórí àga òbí rẹ̀ méjì fún wọn sórí àga gbogbo wọn wá lọlẹ̀ fún sujadan tán lọlẹ̀ fún anabi yusuf ó mi pé irun tí wọ́n ṣe fún táwọn mọ̀láìka ṣe fún anabi adam irú ẹ̀ náà ni àwọn bàbá rẹ̀ ṣe fún anabi yusuf ó ní wa qad kana hadha mashru'an fil umamil madiya ibnu kathir ló bẹ́ẹ̀ o ó ní wa qad kana hadha mashru'an fil umamil madiya wọ́n ní eléyìí ọlọ́wọ́n bá ṣe lófin láàrin ara wọn fún àwọn àlèwúmọ̀ tó ti kọjá ṣùgbọ́n ni pé òfin àwọn tó ti kọjá ni ẹ wo tí Imam Ibn Kathir wá fi parí ó ní walakinnahu nusikha fi millatina wọ́n ti parẹ́ nínú ẹ̀sìn tiwa yìí o nínú ìlànà tà Nabi sallallahu alaihi wasallam tèmi àti ẹ̀ ń ṣe wọ́n ti parẹ́ omi ìpẹ́ni tó bá fẹ́ máa ṣe irú nǹkan báyẹn tó bá fẹ́ fi sẹ̀rí ní nìyẹn náà lọ lè ṣe ni pé bóyá tí Ọlọ́run ti ní káwọn Banu Israel kan máa ṣe mọ́ àwọn Yahudi àtàwọn Nasara tí ó ti fi nǹkan mí rọpẹ́ wo àwọn Banu Israel nígbà kan tí tọ́ bá kán sí wọn ní ara àbí ìgbẹ́ tó bá bà sí wọn lára wọ́n ní láti kọ́kọ́ wá àpáàdì sàmọ́tí ń jẹ́ àpáàdì òkúta wọ́n wá fi òkúta gbo ibẹ̀ ó dìgbà tí ibẹ̀ bá ṣe ẹ̀jẹ̀ tó ṣẹ̀jẹ̀ náà ni ara wọn tó mọ́ ẹ̀wọ̀n nǹkan báyìí so àwa ń tiwa omi lásán làwọn kàn fi fọ́ ó ti mọ́ ṣé kẹ́nìkan wá dé lónìí kan wá ní ìtọ́ bá ti kán wọn la wá yọ òkúta kọ́ mọ́ wá fi gbo itan rẹ̀ kán ló dé kó ní ìtọ́ kan sí wọn lánìí sòkàn á ní kí lórí kò ní àṣẹ mọ̀ pé ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fáwọn Banu Israel sẹ̀wọ̀n pa sọ fún pé sọ gbádùn báyìí bẹ́ẹ̀ lẹ́nu tó bá ń ní òun náà ní ìsìn pé ẹ á kúnlẹ̀ kíra wa á ṣe kíní kan irú ẹni yẹn àìmọ̀kan ní dààmú ẹ̀ náà ni Ibn Kathir pé wàhálà kí nà ó nusikha fi millatina wọ́n ti parẹ́ nú ẹ̀sìn tiwa kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ tọ́ mo ẹ̀rí Imam Qurtubi lórí àyà yìí àwọn náà tún sọ pé tábàlù lè wo júzíù yẹn pé jamiul ahkam al-Qur'an lil imami al-Qurtubi kódà tí wọn ló yẹ kí n kọ́kọ́ gbé wáwájú gan kó fi lè jẹ́ husnu tartib torí pé imamu qurtubi àwọn ti ṣáájú ṣáájú imamu ibn Kathir so husnu tartib ní bá ṣe so yẹn afa Allahu anni sheikh ni pé walladhi alayhi al-akthar wọ́n ní lérí osjudu lẹ̀ ádámà ìpè tọ́lọ̀ ní káwọn màláíkà ó tẹríba fún ànábì ádámù wọ́n ní ọ̀rọ̀ yẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọ lérí ẹ̀ wọ́n ní annahu kana mubahan ila asri rasulillahi sallallahu alaihi wasallam ìpè kìíní yẹn sì lẹ́tọ̀ọ́ kán máa kíra wọn títí tó fi di àsìkò ànábì sallallahu alaihi wasallam wa anna ashabahu qalu lahu kí ló fà ní pé ìmọ̀mùlùkà sí ni pé àwọn sọ̀hábà ànábì wọn sọ fún ànábì ina sajadati lahu shajaru wal jamal gbàtán rí pé àwọn gítẹ̀ fún anabi sallallahu alaihi wasallam tí wọ́n rí pé aljamal àǹkúmí tí mo sọ́njú ní pọ́tẹ̀ fún anabi sallallahu alaihi wasallam wọ́n wá sọ fún anabi pé nánú awla bis sujudi laka mina shajarati wal jamal asharit wọ́n láwọn alálẹ́tọ̀ kámọ̀tẹ̀ fún ọjúra àǹkúmí tó yawọ́ tó wá rí ọ tó wá tẹ̀ ah nanu awla hana wa qala lahum sallallahu alaihi wasallam nabi wasu kuma kai la yanbaghi an yusjada li ahadin illa lillahi rabbil alamin wani kolleto kama te kama ruku kama forí kan fẹ́ni kankan àfi Allah tó dá gbogbo ayé ewo imam ibn kathir na sọ̀rọ̀ yìí o imam al-qurtubi alayhi ma rahmatullah so ó túmọ̀ sí pé eléyìí sáré wò máa ń kọ́bùlà náà ni òfin àwọn tó ṣáwájú wa ni kò kí ń ṣe òfin tiwa gbogbo àná làá máa ń tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sáré wò máa ń kọ́bùlà náà nínú ṣẹ̀ríà nítorí bá ń jẹ́ òfin àfi tí ànábì wa bá ní pé nǹkan yẹn da tá ànábì bá ti ní nǹkan yẹn ọ̀dà nítorí kúfà náà ni pé káwọn náà ká jìnnà sí nǹkan yẹn irú ẹ̀ ní ọ̀rọ̀ à ń kúnlẹ̀ à ń tẹ̀ kíra ẹni yìí irú ẹ̀ so èyí ń tọ̀ àwọn afáàtì àwọn tó ń sọ kíní kan àbí kí n sọ pé àwọn tí wọ́n tó máa ń wòye sí ọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí gan kẹ́ máa fi ọ̀rọ̀ anabi adamu ṣẹ̀rí kìyàsún ma'al farik kò jọra wọn ó takura wọn kìyàsí ò jọra wọn ni torí pé kí ni anabi adam ọjọ́ eré rẹ̀ kéré sáwọn màláíkà àwọn màláíkà ti ń bẹ kọ́dà yọ́tọ́ ọlọ́run fẹ́ dá wọn tó fẹ́ dá anabi adam ó sọ fún wọn pé ń dà ó mì pé àwọn màláíkà ti ń bẹ ṣáájú anabi adam ó mì pé àwọn màláíkà dàgbà anabi adam ó kéré sí wọn lọ́jọ́ eré sọlọ wa ní káwọn mọlẹ́kọ̀ tẹríba tọ̀ntọ̀ yẹ kẹ́yìn náà mọ̀ sí ní ìsinmi pé àgbàlagbà ló yẹ kọ́ mọ kúnlẹ̀ fún ọmọ kékeré kọ́ mi kí ọmọ dúlé lérí tó wá pé ìtẹ́bá fẹ́ wí ó túmọ̀ sí pé kọjọra wọn kọjọra wọn àgbàlagbà ní àwọn mọlẹ́kà lọ́jọ́ eré anabi adam ó jẹ́ ẹni tí òun kéré sí wọn lọ́jọ́ eré ọlọ́run wa ní káwọn mọlẹ́kà àgbàlagbà kan fún anabi adam tó túmọ̀ sí pé nítorí kẹ́ ẹ mọ jà sí náà nù pé ah, ẹ̀yàn agbọ́dọ̀ mọ kúnlẹ̀ kí àmọ́ irọ́ o ọmọ èké òní ṣe ọmọ èké òní láyé pé ọmọ èké níta àgbàlagbà ni máa ń jà lọ́dọ̀ tiwa tẹ́fìdí pé ọ̀rọ̀ yẹn kò bára wọn kò kí ń ṣe ẹ̀rí tí ẹlẹ́ máa lò ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọ̀rọ̀ anábì Yusuf alayhi salam àti tó ṣẹlẹ̀ láàrin òun àti bàbá rẹ̀ àti àwọn òbí rẹ̀ so eléyìí náà so kò ẹni pé mo ń sọ pé ọlọ́run má kí n sọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ nù tèmi lérí ọ̀rọ̀ yìí so ọ̀rọ̀ fẹ́nu mi kan náà ní fi ń sọ fún ẹni tó náà bá fẹ́ ṣàtakò máa ń lò lákàyè rẹ̀ àjò tó wáyé pé kéwù ni ìlú ò lè sọ pé ọmọ kéwù jẹ nìkan lọ so ànínú ànídìí àfa àkínbó ló ti rí àwọn onídìí àfa àmọ́ olùkọ́ ìdá ike àlẹ́ àádá muhakama ó wà sẹ́ rí èsì ike àlẹ́ àádá so ṣé ọ̀rọ̀ anábì ni àlẹ́ àádá sọ̀rọ̀ ọlọ́run ni àlẹ́ àádá muhakama so òun náà ni pé kọ́ ìdá ni so àwọn àfa ni wọ́n sì gbé kọ́ ìdá kalẹ̀ so túmọ̀ sí pé ibi tẹ́ ti sá náà náà lẹ́tọ̀ọ́ náà lẹ́tún padà sí so ẹ máa ń gbọ́n tí alimami al-Qurtubi mo fẹ́ ṣe husnu tartibu níyà yẹn ni o mọ́mù Qurtubi ni màá kọ́kọ́ gbé ọ̀rọ̀ tí wọ́n wá nípa ọ̀rọ̀ anabi Yusuf táwọn ọmọ fi ń ṣẹ̀rí pété bá ní kọ̀dá kí ọmọ kúnlẹ̀ fún yàn kí ọmọ tẹ̀ kí yàn ọlọ́run ṣe ní káwọn ọmọ ìyá anabi Yusuf àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí gbogbo wọn tẹ̀ fún. tọ́ ẹ̀rí ọ̀rọ̀ yìí ìmáàmù Qurtubi wọ́n ṣàlàyé rẹ̀ àyà yẹn jẹ́ àyà 100 nínú suratu Yusuf aya 100 nínú suratu Yusuf tábàrò lè wo jamiu Qurtubi juzu ẹlẹ́kẹsàn yẹn ké volume 9 káwo 265 page 265 tọ́ ìgbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní wàkàrú lẹ́hu sujadan onílàmúyẹ̀kún sujud onílàmúyẹ̀kún sujudan lakinna sunatan kanat fi im ó ní kì í pé ìforí kanlẹ̀ gẹ́gẹ́ ni náà ni wọ́n kọ́kọ́ gbé wa ó ní alhassan basori lọ́sọ̀yàn yẹn bẹ́ẹ̀ ó ní pé kìí ṣe pọ́n forí kanlẹ̀ gangan ó ní yu'mi'una bi ru'usihim ima'an wọ́n kàn forí rọra sapẹ́rẹ́ ni ó ní kadhalika kanat tahiyyatuhum ó ní má ṣe máa ń kíra wọn nìyẹn tó ọ̀rọ̀ títí hassan basori nù athawri wa dhahak wa ghayrihima àwọn eh, imamu thawri àwọn sọ báyìí pé wọ́n ní kana sujudan ka sujudil ma'ud indana wọ́n ní ìforí kanlẹ̀ gangan náà ni wọ́n ní wà wúwa kánà tahiyyatuhum ní àwọn bá ṣe máa ń kíra wọn nìyẹn so waqil alimami Qurtubi tó nípa àwọn kan sọ pé kánà iná akaroko wọ́n ní títẹ̀ ni gẹ́gẹ́ bí ẹni pé yẹn ń rùkú wípé àwọn bàbá anabi Yusuf àti ìyá rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ wọ́n tẹ̀ níbi ẹni pé wọ́n rùkú wọ́n tẹ̀ kọ̀kọ̀rọ̀ ni wọ́n ní wàlámù yẹ kún horo on ard kì í ṣe fi orí kan lẹ́lẹ̀ wọ́n ní wàhá kẹdà kánà sàlámù hùmbìtàkàfí in iná Imam Qurtubi ní bá ṣe máa ń kíra wọn nu o wọ́n tẹ́ kọ̀kọ̀rọ̀ wọ́n tẹ́ rí ba ẹ wá wo ní tí Imam Qurtubi parí rẹ̀ ẹ dákun gbogbo anẹ́jẹ́ká ò lè wo tíra yìí o ó ní wa qad nassakha Allahu dhalika kullahu fi shari'ina àti ìforíkanlẹ̀ àti ìrùkù àti ìtẹ̀kọ̀kọ̀rọ̀ ọlọ́run ti pa gbogbo ẹ̀rẹ́ yanyan wa ja'ala al-kalama badalan anil wọ́n ní ọlọ́run ti wá fi ọ̀rọ̀ sísọ yẹn ni pé ká sálámà síra wa ọlọ́run fi pààrọ̀ ìtẹ̀kíra ẹni ẹ̀wò nǹkan o wàláhì ní Qurtubi lélẹ́yìí wa gbogbo ẹ̀yin àáfàá yìí yìí ẹ lọ lè wò ó ẹ lọ lè kà á so ntí alimami Qurtubi táwọn sọ nìyẹn o sọjí tó lọ títí ti alimami Ibn Kathir alayhi rahmatullah lórí àyà yìí náà kíkìlà wọn náà wí lórí àyà tí à ń kà yẹn ni pé suratu yusuf aya hundred yẹni pé wa kharru lahu sujjadan ni pé gbogbo wọn lọlẹ̀ wọn forí kanlẹ̀ yẹni pé wọn tẹ̀ gbogbo àna àti ọmọ ìyá anabi yusuf àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ike wọn tẹ̀ lọlẹ̀ fún un so wọn ní ọ̀rọ̀ yìí wọn ní wa kharru lahu sujjadan tábàlù léwo júzù ẹlẹ́kẹrin níbi tọ̀dọ̀ mi tàbá wo four hundred and twelve ẹni tí o bá ti júùsù rẹ̀ bá yàtọ̀ sáti lọ léwo suratu Yusuf aya hundred kò wò níbẹ̀ wọ́n ní qala wọ́n ní wa kharru lahu sujadan ay sajada lahu abawahu wa ikhwatuhu albaqun wọ́n ní ìyá rẹ̀ toríba fún bàbá rẹ̀ náà tẹríba fún wọ́n ṣe sùjúdù fún ẹ̀jẹ̀ ń báwọn àtàwọn ọmọ ìyá rẹ̀ tán sẹ́kù wọ́n ní wa kanu ahda ashara rajulan láwọn mọ́kànlá ni wọ́n wa qala ya abati hadha ta'wilu ru'yaya min qabl ọwá ni ah bàbá mi ọwá kọjú sí bàbá rẹ̀ pé aláti mọ̀ sọ fún ìjọ sílẹ̀ ọ̀sẹ̀lẹ̀ yìí o ayé aláti kánà kọ́sọ̀ ha alẹ́ àbí alátọ̀ sọ fún bàbá rẹ̀ ń jọ sí ó ní inni ra'aytu ahda ashara kawkaban wa shamsa wal qamara ra'aytuhum li sajidin ó ní tí mo ní mo rí ìràwọ̀ mọ́kànlá àtòrùn àtòṣùpá tí wọ́n tẹríba fún mi tẹwàá wo tí Imam Ibn Kathir náà tó sọ ó ní wa qad kana hadha sa'igan fi wọ́n ní eléyìí ó ń tọ́ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ nínú òfin tiwọn ìdá sẹ́lẹ̀mú alẹ́lkẹ̀bìr tán bá sálámà sẹ́ni tí ó dàgbà yẹ̀sùdùdù náà làwú abẹ́ni tó tóbi láàrin wọn wọ́n lọlẹ̀ fún un wàlámù yàzẹ́lẹ̀ hádà já ìsán oní ọ̀rọ̀ yìí kọ̀ wá yẹ kò gbò wọ́n ló sì ń jẹ́ pé wọ́n ń ṣe é fúnra wọn min ladun adam láti rí anabi adam ilá ṣẹ̀rí àti Ìsá tó fi ti rí anabi Ìsá aleyhisalaam onífà hurrima hádà fi hádà ilmìlá ó ti wá di èèwọ̀ fún àwa o níbi ìlànà tiwa táwa ń sìn yìí ẹni peter nabi sallallahu alayhi wa sallam èèwọ̀ ni kéèyàn tẹ̀fẹ́ nìkan láti fi kì ẹ̀wọ̀n nǹkan o. wọ́n ní wa ja'ala as-sujuda mukhtassan bi janabi rabbi subhanahu wa ta'ala wọ́n ní wàá di pọ́lọ́wọ́n nìkan ló ní ń jẹ́ títẹ̀ ló so ipe kò ní ẹ̀tọ́ kẹ́nìkan ó ṣe fún ẹnìkankan ẹ̀ wò wọn náà là ń kà fúnra wa yìí o ẹ lọ wọn ní suratu Yusuf nù Ibn Kathir so náà ni ṣe rí ẹni tí ó bá ń ṣe research lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí wàláhì òun ni ó gbádùn ẹ̀sìn òun ni ó mọ̀ pé ìrọ̀rùn lẹ̀sìn wà yìí òun ni ó mọ̀ o òun ni ọmọ àmẹ́ni tó bá ṣetán láti lò fẹ́ ẹnu láti lagidi láti ṣe láti bá ń tí ń lọ ní ẹni tí wọ́n fẹ́ lu aláàmọ̀ sọ no ẹ lè wá nu ìyọnu àwọn èèyàn kẹmọ rí ìyọnu kẹmọ rí ìbínú ọlọ́run ọba so ìgbà tó lọ ní kéèyàn ó ke kéèyàn ó kà kéèyàn ó rí kí ló kù fún wa náà mo fi ń sọ fún ilẹ̀ kẹ́ gbogbo tẹ́ ti ń rí àwọn àyà tẹ́ fi ń ṣe ìyàwó àyà tẹ́ mọ̀ ń kà níbi òdi olóku tẹ́ mọ̀ ṣe wá sí tẹ́ gbogbo àwọn tẹ́ mọ̀ ń kà Ibnu Kathiri Ibnu Qurtubi ọ̀yà òun náà là ń kà fúnra wa yìí òun náà là ń kà fúnra wa yìí so bákan náà nínú àwọn ìbí ọ̀rọ̀ tànàbí Yusuf náà ṣe parí nìyẹn wípé kókó rẹ̀ àti tànàbí Adam òun ni pé òfin àwọn tó ti kọjá ni o kò kí ń ṣe òfin tiwa tiwa sálámà nìkan náà ni ọlọ́run ọba náà ló bẹ àwa pé káwọn ọmọ wí fún àwa o ẹni tó bá tún ka àwọn míì tó pọ̀ nbẹ̀rẹ̀ kẹtẹ́tẹ́ tó ń rí so òun náà ni pé ẹni náà ni ẹ rí ẹ rí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ nínú tíra tó ń kálukú abáwọ̀ lé wo Ibn tí mò ń sọ yìí so kọ́lọ́run ọba kí ó ṣàánú fún wa wọ́n ti kọ tíra yìí nìsín Ibn Kathir yìí láti nǹkan bíi ó ti lé nǹkan bíi eight hundred years eight hundred years tí wọ́n ti kọ́ títí Imam Qurtubi ó ti tó nǹkan bí nítorí nine hundred years àbí nǹkan bí bi almost one thousand years náà ni so ṣé n tó wá jẹ́ tuntun lélẹ́yìí ní mímú sọ fún wa pé kò kì í ṣe tuntun àìní kólékànlére ká máa ṣe research lérí ọ̀rọ̀ ẹ̀sìn tiwa náà ni so ẹni tó bá ń jẹ́ al-muthaqaf ad-dini ẹni tó lajú ẹ̀sìn ó ní kọ́rí kìíní kẹ́kọ̀ọ́ kan sáré takò pé kí ni yóò àti ń ṣe tipẹ́tipẹ́ ń lu yìí náà ó padà sí de báṣọ ni wọn ò lè ṣe báṣọ tó bá ṣe báṣọ àwọn tó bá mú jáde ńbẹ so náà là ń sọ yìí lèmi máa ń sán gbogbo gbà pé mo fi ọba tó dá mi búra ojoojúmọ́ níjọ́ e, lójoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ náà lèyẹn sá tó ń rí èèmọ̀ lérí ọ̀rọ̀ àtẹ̀kẹrẹ nìyí àtẹ̀kẹrẹ nìyí lèyẹn sá ń rí kí ẹ á ètò wọn tẹ́lẹ̀ yìí náà tó wí á ètò wọn táfà yìí náà tó wí so kọ́lọ́n kọ́mọ́ṣà sànú fún wa so eléyìí tí a fi ń sọ ni pé kí ẹ̀yin òbí ẹ má fi ń tí ọlọ́run ọba ọ̀fẹ́ ẹ má tún fi ẹ má sẹ́lọ́run lérí pé nǹkan takò ọmọ tí ń tó dúró lérí òdodo ẹ má takò lẹ́yìn náà ẹ tún wá tún ba ẹbí jẹ́ ó di ẹ̀ṣẹ̀ méjì ó di ẹ̀ṣẹ̀ méjì so èmi máa ń bí àwọn yẹn pé sí ìkúnlẹ̀ yìí ni ìkúnlẹ̀ òyìn ìkúnlẹ̀ ọ̀ràn kankan lára rẹ̀ tí wọ́n á ní yé gbà yín kankan kan ọmọ rẹ tó ń ṣe kọ́tù ọmọ rẹ tó ń ṣaṣẹ́wó ọmọ rẹ tó ń ṣẹ́yún gbogbo ẹ̀ lọ́mọ ọmọ gbà yóò mọ́ra yọgbọ́gbà mọ́ra kò kọ́ lọ́mọ o kọ́dọ̀ mẹ́lòmí kúnú Islam ló lè ṣe nǹkan míì kọ̀kọ́ lọ́mọ mẹ́lòmí dopc tó ń ṣògùn káàkiri ń ṣògùn káàkiri kọ̀kọ́ lọ́mọ so yọmọ yọmọ yọmọ yọmọ ọmọ tí ń sallallahu wasallam tó pé ẹ̀rí ẹ̀rí tó kún bámúbámú náà ni náà so ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tí òun náà ni pé wọ́n ní hadithi kan bẹ́ẹ̀ tó ṣe pé ẹn tí ẹ bá ní pé kọ̀dá kéèyàn ọmọ kúnlẹ̀ àwọn aráàdìsí tó ní kéèyàn ọmọ kúnlẹ̀ tí ẹ bá ní kílà dísì yẹn wọ́n ní anabi sallallahu alayhi wa sallam wọ́n ní Umar radiyallahu anhu wọ́n ní ìjọ kan lọ́wọ́ bá anabi sallallahu alayhi wa sallam wọ́n nígbà tó wá bá anabi sallallahu alayhi wa sallam pé ẹ jẹ́ kí n ka hadith yẹn hadith yẹn ń bẹnu sahih Bukhari hadith ninety ni. so kódò tó wà nínú hadisi five hundred and forty so ní hadisi yẹn talaako kọ́ yẹwà ní babul ilm so anas bin malik radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam kharaja faqama abdullahi bin xudhafa faqala man abi faqala abuka xudhafa ثم أكثر أن يقول سلوني فبارك عمر على ركبتيه فقال رضينا بالله ربا wa دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا فسكت so wọ́n ní Anas bin Malik òun ni ọwọ́ abá ẹjẹ́ kọ́kọ́ gbé láti ibi tí alimami Bukhari tó fi ṣe tẹ̀bíwéèbù gangan imam Bukhari ní wọ́n ní báàbùn man baraka ala rukbatayhi wọ́n ní ọ̀rọ̀ nípa ẹni tí ọba lóṣù tó kúnlẹ̀ lórí ikùn rẹ̀ tó fi ikùn rẹ̀ lélẹ̀ indal imam ìgbà tó wà lọ́dọ̀ aláṣẹ ìlú àbẹ́ni tó jẹ́ ìmáàmù ìlú àbí ọba ìlú awil muhaddith àbí àfa tó yẹ pé ikùn rẹ̀ wà lórí ó fi ikùn rẹ̀ lélẹ̀ ríńdà ó wà lọ́dọ̀ rẹ̀ ó yàtọ̀ sí pé ó fi ikùn lélẹ̀ lì fún fún ẹ kọ́ sí ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ yẹn o tọ̀ wọn á gbọ́rọ̀ yẹn pé Anas bin Malik wọn lóun lọ sọ pé ó ní kharaja ó lánàá bisọ̀ sálàmù jáde ńjọ kan bàtà nàbí jáde faqama Abdullahi bin Hudhafa Abdullahi bin Hudhafa wá bí anabi ó wá báyìí pé ó dìde dúró abdullahi ibn Hudhafa dìde dúró faqama wá ní ọwọ́ aṣọ báyìí pé man ẹ̀bìtá ni bàbá mi anabi wa ni abuka Hudhafa Hudhafa ni bàbá rẹ̀ qala akthar an yaqul ó sà tún wá ń bí anabi ó sà tún lé kankan ó tún béèrè béèrè anabi wa ni saluni anabi sáwọn tó kó gbogbo tó bá wù yẹn máa béèrè fìyẹn ni pé ìbéèrè yẹn ó ti fẹ́ di bí ìbéèrè ti yá gàn kí wọ́n béèrè béèrè kúbe kó yẹn yẹn nígbà lóṣù aláàrúkẹ́bàtẹ́ yìí lérí eékún rẹ̀ faqala ó wá sọ báyìí pé radina billahi rabban ó lè ayọ́nu sọ́lọ́hún wàbílẹ̀ islámi dínà agbàpá nàbì ní pé islámù lẹ̀sìn àbí muhammad sallallahu alayhi wa sallam nàbí agbàpá nàbì là nàbì wà fasakat wọn là nàbì bá dákẹ́. ṣeré hadith yìí wọn àni tọ́ hadith inú umaru náà ló kúnlẹ̀ fún anabi wọn táyìlẹ́yìn ní àmọ́ ìbéèrè tí mo ń béèrè ni pé hadith àkọ́kọ́ ni pé èmi àti ẹ àyíṣẹ́ ẹni tó lé ní pé òun lè ní nǹkan kan sí nǹkan kan lérí ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí wàláhì àti ní ìpìnlẹ̀ àti ní ọ̀rọ̀ ẹ̀sìn wa ó ti pé wọ́n ti yanjú ẹ̀ dáadáa wọ́n ti yanjú ẹ̀ dáadáa kódà tó bá tó jẹ́ àwọn kọ̀dọ́ yẹn jẹ̀dí ìdààmú àṣírọ̀ wàláhì ó ti ní àwọn ẹlẹ́jìn àwọn àfa tí wọ́n ṣe ní oríṣiríṣi ìlú àwọn tí wọ́n ń jẹ́ ìlú ẹ̀sìn so wọ́n ti ní tí wọ́n sọ lórí ẹ̀ tọ́ lérí ọ̀rọ̀ fàbáraka Umaru yìí tẹ bá wà lọ lè wo èmi wà máa ń challenge wọn pé àfa wo ló sọ pé ọ̀rọ̀ yìí hadha dalilun ala jawazil in'i inda tahiyya ta ló sọ bẹ́ẹ̀ ipò ajẹpọ̀ lẹ́tọ̀ bó ṣe fẹ́ kúnlẹ̀ lẹ́yìn ajẹpọ̀ yẹn lè kúnlẹ̀ kíyàn níjẹ́ báwọn àwọn kọ́nà kò sí ẹ̀ lé rẹ́ni tó sọ bẹ́ẹ̀ so lẹ́yìn náà kò sínú àfa kò ẹ̀ lè rí tíra kankan tẹ́ gbé wá báwọn tẹ́ fi kà tẹ́ ka bí mi náà ṣe ń ka tíra yìí so àmọ́ tẹ́ bá lọ lè wo eh, Umdatul Qari li Sahih al-Bukhari li Badr li Imam Badruddin al-Aini tẹ́ bá lọ lè wo tẹ́ ah, bá tọ́ lọ lè wo Irsadu Sari eh, li Sahih al-Bukhari li Imam Qastolani kẹ́ lọ lè wo ìtumọ̀ ntí hadithi yìí gbé so ẹ̀rí ntí wọ́n sọ nípa rẹ̀ alimamu Qastolani wọ́n sọ pé qawlu Umar radina billah wọ́n ní gbólóhùn tí Umar sọ yẹn tó la yọ́nú sọ́lọ́hun man radina bima indana min kitabillah ìtumọ̀ nípa yọ́nú sí tírà Ọlọ́hun wa sunnati nabiyyina ayọ́nú sí tírà nabi sallallahu alaihi wasallam واكتفينا به عن السؤال اوتتوا باي ميجي جتوا ني بيري بيري لوري النبي ما امام واني يعني كي عمدة القاري واني وقوله هذه oníṣẹ́ hmm. rí gbólóhùn tí umaru sọ yìí ó ní adi ilma qala ó ní innama kana adaban wa ikraman olóhùn gangan ni ẹ̀kọ́ òun là pọ́nlé ọ̀rọ̀ tó sọ jáde yẹn lẹ̀kọ́ òun là pọ́nlé li rasulillah fún ànábì ẹ̀wọ̀n kan ẹ lọ lè mú ẹni tó bá sọ pé n ti ń jẹ́ ẹ̀kọ́ àti ìlójú tó sí fànábì ní ekun rẹ̀ tó fi lélẹ̀ ọ̀hún kò sí ń bẹ̀ kí ni àdìsí wa ń sọ kí ni ń ṣe òun náà ni pé wọ́n ń ṣàlàyé ike bí anabi sallallahu alayhi wa sallam bí àwọn bí sọ́ọ́bà yẹn ṣe ṣe níwájú rẹ̀ nígbà tí ń bá anabi sọ̀rọ̀ so kéèyàn ọmọ báyọ̀ sọ̀rọ̀ kíkùn rẹ̀ wà lórí lẹ́lẹ̀ ó yàtọ̀ sí pé ó fi kì í kódò ó fi bẹ́ẹ̀ torí ń gba mi ọkàn lè wùyàn irú ẹ̀ ṣẹlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam gangan so eléyìí tábàlọ́ lè wo inú musnad imam ahmad náà ni hadith yìí wà hadith twenty thousand mo ti fẹ́ gbé mo fẹ́ gbé kọ́ọ̀lù díẹ̀ o twenty thousand six hundred and sixty five inú musnad imam ahmed abba hudhaim ó ní àròdà wasiyata mi'ati naqa mi'ati naqa ó lóun fẹ́ fún yàn ní ó fẹ́ fún ẹnìkan ní ọgọ́rùn-ún rànkúnmí fún ọ lè yẹ tí mi ń dà fún ọmọ kan tó ń gbọ́dọ̀ rẹ̀ ọmọ yẹn jẹ́ ọmọ òrukàn ó ní òun fẹ́ fún ní rànkúnmí òun fẹ́ fún ní rànkúnmí hundred ó ní ó wá gbé yẹn dé ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó nígbà tá anabi gbọ́rọ̀ yẹn fagọ́dìbà sallallahu alayhi wa sallam anabi bínú anabi wò pé ah, ah ó fẹ́ sọ àwọn ọmọ rẹ̀ di tálíkà ni ó fẹ́ bùnyàn ní ọgọ́rùn rankumi ó ní wàkánà qa'idan anabi sì wà lórí ìjòkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ fàjásá ala rukbatayhi anabi wá change position rẹ̀ anabi wá fi ikùn rẹ̀ méjèèjì lélẹ̀ ẹ̀wùrún tí umaru náà ṣe níbi àdìsí bukhari náà lànàbì ṣe yí o fàkọ́lẹ̀ lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ ànábì wa ni rárárárá ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o so léyìí túmọ̀ pé inṣàlá kò sí ẹ̀rí níbi nǹkan tí ẹ̀ ń sọ nípa bàbá rọ̀kẹ́ Umar so bí ní láì so bóyá ẹ̀hẹ́n ànílé gbé kọlù ní òní wọ́n ti ń ṣe ìṣára sí mi pé àsìkò mi ti lọ tó bá di ní ọjọ́ mẹ́jọ bí ní láì bóyá fi àyè kọlù kalẹ̀ kí a má bínú so àmẹ́lẹ́ pèmí sí orí nọ́mbà tèmi tí a bá ti parí zero eight one zero thirty three fifty one fifty four nine ah, abdulfatah sarumi òun náà ni ó ń sọ pé subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.